ẹ kalẹ́ orúkọ mi ni adébáyọ̀ ògùdẹ̀rọ̀ ìlú spain lèmi wà ní Ibiza mo mo ṣe fídíò yìí lórí nǹkan tó lọ nílùú náà ni kí ló lọ nílùú ọ̀rọ̀ covid nineteen covid nineteen coronavirus coronavirus kí ni ìjẹ́ kí irú èèyàn wo ni Ṣínú jẹ́ gangan ni kọ́kọ́ fẹ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé kà bẹ̀rẹ̀ wa ibi tí mò ń lọ pọ̀ ibi tí mò ń lọ ò jìnnà ibi tí mò ń yà ló irú ìwọ̀ òun ni Ṣínú jẹ́ ìyẹn jẹ́ kínní èèyàn tí Ṣínú jẹ́ gangan ní pé olóòṣà ni Ṣínú wọn ò ń ṣẹni tí bíbélì ti gba òòṣà wọn lọ gẹ́gẹ́ bí tàwa gẹ́gẹ́ mo bẹ̀rẹ̀ lórí àwa Yorùbá gangan gẹ́gẹ́ bí àwa àwọn Yorùbá àbí láfíríkà Ṣínú gẹ́gẹ́ bí olóòṣà nọ́mbà one nìyẹn àti mọ̀ wọ́n lólóòṣà kí wàá ní covid nineteen kí ni coronavirus èdè tá à ń gbọ́ yìí àmọ́ nǹkan tá a ṣe mọ solution nìyẹn èdè tá à ń gbọ́ gangan ni coronavirus covid nineteen mo ń fi àǹfààní sọ̀rọ̀ kọ́ wọn olóye kọ́ máa bá mi tẹ̀lé ọ̀rọ̀ mi lọ torí wọ́n ń bọ́ wọn kristẹni wọ́n ń bọ́ wọn wòlíì wọ́n ń bọ́ wọn pásítọ̀ eléyìí kọ́ ni solution gbogbo àgbáyé lọ́wọ́ yìí solution gbogbo àgbáyé lọ́wọ́ yìí ni kí ni a máa fi kí ọ nǹkan tó ń lọ ta ẹ̀ ìkíní ni mo bèrè yẹn èkejì ni pé kí ni covid nineteen gangan covid nineteen. ohun tí èmi ń rí gangan gẹ́gẹ́ bí ìran Yorùbá ojoojúmọ́ ni mò ń wọnú tẹlifíṣàn bíi dimas torí ìbísàlẹ̀ mi wà ń nílùú Spain kí ni ìdẹ́ ń pa àwọn èèyàn ọjọ́ wo ni mo wò ó wọ́n ṣe ń wẹ́ẹ̀tì Lagos State wọ́n ti wẹ́ẹ̀tì Valencia wọ́n ti wẹ́ẹ̀tì Madrid wọ́n ti wẹ́ẹ̀tì gbogbo ẹ̀ wọ́n ṣì ń kú lọ́nà ni wọ́n ṣì ń kú lọ ni màá wá fa àǹfààní ìsọfún lálẹ́ ìkọ́hún olóye máa wò torí àwa tá a dó èmi tí mo dúró yìí ẹni tó bá jọkùnrin tó bá ti wà ní Europe bí á fẹ́ sí ẹ lára o gbọ́dọ̀ ní kò fẹ́ sí ẹ lára àbúrò mi tàjọ ń gbé ti síkó síkì kó tó di pọ́ ní ká máa gbélé wọn náà máa lọ tẹ̀sẹ̀ jẹ ni ok èmi gan fún ara mi mo ṣe ń gbẹ ojú ni mo ń gbẹ ojú báyìí gbogbo ẹgbẹ ojú mi ló ti bó hmm, ẹ ṣe ṣe rí gbogbo àgbáyé èèyàn kan lọ́lọ́ máa lò mo ò bínú sí pé wọ́n bú pásítọ̀ kan ò ṣe kinní pásítọ̀ kò ṣe kinní kan ihun tó ṣẹlẹ̀ gangan ìgbà tí mo rí mo ń rí dimas mo ń wo mo ń wo structure kìíní yẹn báyìí gangan kò sí ohun tá à ti lò tán number one à ń lo lime à ń ṣe pẹ̀lú linkedin à ń fi ginger sí à ń fi lemon sí ọ̀nà fún one two tó tọ́ kò má wà lọ́nà fún but à ń rí sign tó bá jáde tó bá wọlé pé ká lọ jẹun lásán ká lọ oúnjẹ ká wọlé a máa mọ̀ pé nǹkan kan fẹ́ lù ẹ́ gbogbo ojú ma máa gún ẹ báyìí gbetí máa máa wà á máa rí tó máa fẹ́ rìn wọ́mú ẹ gan tó bá mọ̀ ṣojú wá rí máàsì tó ń lò bí ohun tó ń pọlọ́pàá tó ń pa gàdí tó wà ń bí tó ń fẹsẹ̀ lára tó ń pa dókítọ̀ lamẹ́ríkà tó ń wu aláàárẹ̀ pátíkù sí ẹ̀ ó máa máa gbójú bá máa gbómú mo wá fi àǹfààní ìsọ fún gbogbo àgbáyé lé ni pé ṣọ̀pọ̀nà ni ṣínú rán síta òun náà pè lólóde tó ń pè ní ọbalúayé tó ń pè ní bàbá ẹ̀ ṣáà ti wá gbélé báyìí sí i ó ti gbòde wọn bí ẹ kú o ọlọ́run ló mú àwọn ọlọ́gbọ́n yìí tọ́dọ̀ bá kan bá dẹ̀ dé ọlọ́run á tún méyàn kan tó máa gba gbogbo àgbáyé lẹ̀ tó máa gbà á ti lóríṣiríṣi àmọ́ mo wá fẹ́ àǹfààní sọ fún gbogbo ọmọ ayé pé ọba ṣọ̀pọ̀nná ni sínú rán síta ṣọ̀pọ̀nná ni tó bá kó díẹ̀ wà ó ń bọ̀ láti Italy béèyàn kan bá kó wọ Áfíríkà bó kó wọ̀lú kan ó máa tún máa jà lọ ni kò ń ṣe pé bóyá èmi ò rí sí fáírọ̀sì òkè tó jáde mo wò dáadáa mo dẹ̀ ní victim èmi náà ní positive lára ara mi ṣe ìyá ni wọ́n á fẹ́ àǹfààní ìsọfún gbogbo ọmọ nàìjíríà àbí gbogbo ìran yorùbá pátápátá ibi tó wà bí mo tẹ̀ ti ṣe já bí mo ti ṣe kọ́kọ́ sọ pé ọba lu ayé mo mọ̀ pé ìran yorùbá ti mọ nǹkan tó máa lò sí kì í má ti sọ̀rọ̀ haúsá àbí ìran yíbo ìran yorùbá ti mọ nǹkan tó máa jà sí ṣọpọnà lélẹ̀ ṣọpọnà nọ́rán síta kó bá fẹ́ lú ẹni díẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní kó ti ń bó ti ń èyí tó bá ti wọnú ni kókó tó lè tó máa pààyàn bẹ́ẹ̀ tí pé ò ní mọ̀ pé nǹkan kan kó sára ẹ kó sára ẹ mo á fi àǹfààní ìsọfọ́mọ ẹ ẹ tún náà àǹfààní jà wá lọ ẹ lè fi ewé ewé ewé wá ewé ewé ewúro wà ń ewé tàgìrì wà ń bẹ bàbá ti ń lò fún tọ́ ní ta ń sọmọ òde ń sọmọ nǹkan bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ gọ́gọ́ ilé ìṣọ̀kan náà ni ẹ bá wo corona virus nínú tẹ́fíṣọ̀ gan ẹ bó ṣe ń yí tó ń yí bá ìṣọ̀kan náà tí díẹ̀ náà ẹ bá ta síbi kan bó bá fi gó báàgì tó bá fẹ́ sí báàgì ẹ tó bá gbé lọ sí ìlú mi ó tún ti ń bá wọn jà ń lu yẹn mo wá ní àǹfààní púpọ̀ ju pé kí n wá sọ fún ọmọ aráyé pé ọtí gbọ gbogbo tó bá máa gbó gbó sínú ìṣẹ́sí tó bá mú inú gin tó tó láti twenty seven percent wọ thirty seven percent irú eléyìí thirty seven point five ni ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní mú mímú ni kò tún ràn ó ẹjọ́ kẹ bá ṣì mí gbọ́ o kò máa fi para láti àwùjẹ dé ìsàlẹ̀ ìgbàláwá dé o àá tún máa tu lé èdè mi o màá tu ní gish màá tu ní Spanish lọ fó bá fi ọtí tó bá rí tó ọtí ṣẹ́ sí jíìnì kò dá sáwùjẹ kò fi parí délẹ̀ kò dẹ̀ mú responsibly ni mo ní kó dológogoro kó mú responsibly bóyá díẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lè dé kò mú díẹ̀ kò tún fi para máa rí pé o fi ń para gbogbo ètò ti gbọ̀n sí ẹ lára àjàbọ̀ gíníjìní ló dé tó jẹ́ kọ́ ọmọ yorùbá morúkú bàtà àmorúkọ nǹkan tó ń jẹ́ coronavirus yìí gangan òun ló ṣe rí bẹ́ẹ̀ ṣọpọ̀nà ni o ṣọpọ̀nà ó ń pọmọ jẹ́ ni o ó yàtọ̀ sọ́ọ̀ṣù tó ń fúnni lọ́mọ o kíran yorùbá kan ronú gbogbo ìtàn wẹ̀tì hàn o ẹni kálukú kọ́ wa ọtí billions dáná billions tán ná kò tó yẹn o kò tó ọtí o ọtí gin wọ́n ní a gbọ́dọ̀ fi oògùn orí fífọ́ wo oògùn inú rírun tẹ bá ti rí ọtí tó bá já áfíríkà rẹ tún ní àǹfààní láti já ìwé sàwọn òrí wíta máa já sí bíbá yìí sí àmọ́ tó bá rí ọtí ọtí gin tó ní láti twenty seven percentage percent wọ thirty seven percent yà thirty seven lélẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ìdásáwùjẹ báyìí tó bẹ̀rẹ̀ sí ní mú àlàáfíà dé gbogbo àgbáyé o bẹ́ẹ̀ ni mo sọ àlàáfíà dé gbogbo àgbáyé olóòṣà ni sínú òòṣà ṣọ̀pọ̀n náná ṣí síta òòṣà ṣọ̀pọ̀n náná ṣí síta kẹ́ ẹ tún fi ọgbọ́n ti yín kun nílẹ̀ Yorùbá lọ́hùn ẹ wá rí pé ẹ̀rọ dé ẹni tẹ́ bá ti rí positive ẹ tíráyè nǹkan tí mo sọ yìí kẹ́ ni kó wo kó bẹ̀ sí ní fi ọtí kó fi para kó bẹ́ẹ̀ sì ni mú ṣẹ́ẹ́sì àbí shinap àbí lóríṣiríṣi tó bá ṣàtìrí tó jẹ́ alcohol gin nígbàlá bá dé àdúrà tọ́wọn kìrìsìtẹ́nì ń gbà tọ́wọn àfáà ń gbà àti gbogbo wọn ń gbà òun ló ṣiṣẹ́ báyìí o èmi ò bú wòlíì èmi ò bá láàfà mo ò bú níṣègùn jìnnìjìnnì ẹ̀ ló jẹ́ ká mọ nǹkan tí ó ń ṣe wá o mo wá sọ Yorùbá ń sìn pé ṣọpọnà ló wà ń ta o tó ń pọmọ jẹ tó bá fẹ́ síta olóde ni ó ti gbòde ẹ̀rí pa ti wàánu lé ni inú ìjọba gan àwọn òyìnbó gan rí pé eléyìí ò ṣe ń kọlù ẹ bọ́ sínú ilé inú ilé tá a wá ń sìn náà ẹlòmíì ti kó wọ wọlé àwọn tó ń ṣe patí wọn fún wọn fáìn ni kí n tó tún máa là á kíran yorùbá lọ lajú tó bá léyàn ní amẹ́ríkà tó bá léyàn ní italy tó bá léyàn ní switzerland tó bá léyàn ní sọ fún kó lọ raṣẹ sí kó máa fi pa orí ẹ̀ kó dẹ̀ máa fi pa àwùjẹ ṣọ̀kànná ló wà ń ta bẹ́ẹ̀ ni mo sọ fún yín ògo olúwa lókè ọ̀run hallelujah.